أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون احسنه وادخلنا برحمتك في عبادك الصالحين وبعد والسلام عليكم ورحمه الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ń sọ ẹ̀mí تفسير di òwúrọ̀ yìí tí ọlọ́run bá tó dúró tù wá. ọ̀rọ̀ lórí àyà mẹ́tàdínlógún àti méjìdínlógún ló kúrò tó ìtàwọ́ ọ̀hún. ọlọ́run ní lòun tó kọ́ lè dùn náà há ọ̀gbà nìkàkàlà. Thank you. ṣàlàyé lánàá lẹ́kọ̀ọ́rẹ́rẹ́ gbọ́ aláwọ̀ tó ní ọ̀pọ̀ ìhàkàn èyí ni pé owó yíyá èyí tí ó dáa kí ni tí ó wà lérò pẹ̀lú àtọ́pọ̀ àtàkàn tí wọ́n máa yá fún mi nílànà kẹ́kí àkọlù èyí ni bẹ́ẹ̀ rí lápọ̀lọ̀ tó dáa. owó tá a lati láti ojú ọ̀nà tó ta kọ́ọ̀lì kọ̀lùwọ́dì ńlá tó jẹ́ pé a ná torí àti rí ìrọ̀nà ọlọ́run ọba kò nǹkan míì tá a ṣe ń torí ẹ̀ sí pé torí àti rí ìrọ̀nà ọlọ́run ọba ni. na tẹ̀lé لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس أيوم البابور لما با صدقة tẹ̀sí ẹ má bàjẹ́ ẹ má ba aládàá rẹ̀ jẹ́ pẹ̀lú ẹ̀gbẹ́ ṣíṣe àti ìpanilára gẹ́gẹ́ bí ẹni tó ná owó rẹ̀ lójú ọ̀nà yáàrí ni irú àwọn yẹn wà ní pé nínú àwọn ní ọ̀gbìn fàtà lẹ́yìn náà rìgá nàmì yóò fèsì islam ti ní wọ́n ti là torí pé òun kò ṣe é láti fi wá ìyọnu ọlọ́wọ́ ó ṣe torí ìyá ni torí kálẹ̀ rí kálẹ̀ gbọ́ ọwọ́ bíi tí ẹ̀sán rẹ̀ ó ti dúró náà lọ bákan náà àpá àkíyèsí kan wà nínú súra ìdọ̀kọ̀lì táyà yìí wọn ni wíwá pẹ̀lú kọ́bùl hasan lẹ́yìn ìgbà tí a sọ̀rọ̀ lórí àwọn ìyàwó àti àwọn ọmọ bí wọ́n ṣe jẹ́ ìfínà bákan náà tí ọlọ́run ti sọ fún wa pé ká kúrò níbi àwọn òṣìṣẹ́ ó fi hàn pé nínáwó lórí aya àtàwọn ọmọ bí bàtà rẹ pé àyíyá ọlọ́run lówó ni ó wà nù àgbàbọ̀n ṣàtẹ̀ tí wọ́n bá ti torí ìtọ́ náà lórí bí ọlọ́run bá ti tọ́ láyé ìgbòmí ìtòlé yẹn àlùmọ́nà kàmáńgà yóò ti kú. قل ما أنفقتم من خير فللوالدين والأقربين wọ́n bí wọ́n lẹ́rìí kí ni kí wọ́n ná nínú owó wọn sọ fún wọn pé gbogbo ń tẹ́ bá ná lójú ọ̀nà oore ẹ fún àwọn òbí méjèèjì àti àwọn ẹbí alákọ̀ọ́mọ́ rí ẹni tó sì fi súnmọ́ yẹ̀dùn náà ni aya àtàwọn ọmọ sọ ìdí nìkan tó jẹ́ pé níná lórí wọn gbígbà ẹni wọn yá ọlọ́rọ̀ bá ní owó ní sọ́mọ́ ọ̀tọ̀ sí ní ọ̀nà tó bá ọ̀. bákan náà àdìsá ní sọ́mọ́ máa wà ní ọ̀sánda nígbà tó ń fún wa ládùn láti máa ná nínú sọ́nà tó fún wa. ó ní hapsan lukumata yàgbọ́ òhà wọ́n ti dú ìmúra àti fi fi ìmúra àti. Gẹ́gẹ́ bí òkèlè tí ọkùnrin tí ó ti ṣe ẹnu ìyàwó ẹ̀ ọlọ́wọ́ bá wọn sàlẹ̀ sàlẹ̀ gẹ́gẹ́ bí ìwà tó ti ká dábàá. ó sì wọn nìkan yóò rò pé láti ọ̀dọ̀ àwòrán rẹ̀ ọlọ́wọ́ bá kó yọ lókè. wọ́n ní àlejò sọ̀rọ̀ bá wà ní òṣèlú àmì tó ṣe ينزل الله في السماء الدنيا لشطر الليل أو لثلث الليل الأخير فيقول من يدعوني فاستجيب له أو يسألني فأعطيه ثم يقول من يقرض غير عديم ولا ولا غنوم حديث أو فقيه ولا وضع وضع لسونا أما صقالي sísánmà èyí tó súnmọ́lé ayé tí alẹ́ bá ku ìdajì àbí ìdá kan nínú ìdá kẹta ìgbẹ̀yìn alẹ́ yóò máa sọ pé mayẹ̀dù ó ní fa àtẹ̀jú ìlà òní eléwo nínú ẹrú mi ni ó pè mí ìjà lóhùn eléwo nínú ẹrú mi ni ó pè mí ìjà lóhùn kí n kọ́ni tó ń fẹ́. أو يسألني فأعطيه أبيك يتدين كذا ينفر ثم يقول من يقرض غير عديم ولا ظلوم لين يستطيع فلن يقيا أن تلقي يتقي قلني bẹ́ẹ̀ sì ni kì í ṣe oníyẹ̀jẹ̀ alọ́fẹ́ ẹ̀yà nìkan èyí ni pé ọlọ́run ọba eléwo yóò yọ ọlọ́run ọba lórí lórí yóò nà sójú ọ̀nà ọlọ́run tó eléyìí náà ó fi hàn pé abdul hasan ó padà nà kọjá pé èèyàn á ṣe pẹ̀lú islam ibi tí èèyàn ti fi rówó náà kọjá pé ọ̀nà halal ni ìfi ọ̀nà haram lórí ọ pé ọlọ́run ọba ọba tó máa ní ìgbà tí ò máa. bákan náà ẹ̀gbọ́rọ̀ ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ tó wá láti ọ̀dọ̀ Abu Hurairah ọlọ́run bá pé ọ́nù sí i. Ṣíṣe òṣìṣẹ́ ọlọ́run sọ́nù bá wà ariwo sẹ́nà kó sọ pé ìnàmálẹ̀kàn ìbáàbí ní àbúwábí sàmà. يقول من يقرض اليوم يجزى غدا وملكا بباب آخر يقول اللهم أعطي ممسك ممسك خلفا وعجل للمنتجين سلفا wípé dájúdájú màláìkà kan a máa dúró lójoojúmọ́ ní ojú ọ̀nà ojú ọ̀nà sánmà èyí ni pé ojú ọ̀nà àbáwọ̀ sánmà yakul yóò wà máa sọ pé máa ń dúkùn ìdùn yóò máa ní ìdùnnú àwàdà eléwo oní ó yà á ọlọ́run ọba ló wúlò ní kí á fọ́kó lọ́la wà mẹ́lẹ̀kà mi bá mi àfà bẹ́ẹ̀ ni màláìkà mi olóhùn tó dúró ní ojú ọ̀nà mi yọ ọmọ sọ pé àmọ̀húnmá áfì rìmú pípé padà fà á wọ ọlọ́run ọba ẹnikẹ́ni tó bá ná lójú ọ̀nà rẹ fún ní ìlọ́kùn ìlọ́kùn wàá ṣe lè mú pípé padà fà á wọ ọlọ́run ọba gbogbo ẹni tó bá gbé ọwọ́ rẹ kókó tí ò ná sójú ọ̀nà rẹ̀ jẹ́ kí ìbàjẹ́ kó bá dúkìá rẹ̀. lẹ́yìn náà ni ọlọ́run a sọ pé wàlláhu ṣàkóòrò nàlẹ́ ọlọ́run a ṣàkóòrò ọba tí máa dúpẹ́ ni ọlọ́run máa dúpẹ́ fún ẹrú ẹ̀ ìdúpọ̀ ọlọ́run ọba ó ní kọ́kán ní ẹ̀sán rere ẹ̀sán tó dáa ju tọ́nà lọ lórí iṣẹ́ kékeré tó ṣe kọ́nà òkùnkùn ní ládàá tó pọ̀. alim ọba aláàánú ni ìdí àánú ẹ̀ ni pé láyò ájìlú nínú òkú bàtí bali yẹ́sùrù wẹ̀ tẹ̀já wọ́n ju àgbègbè. kì í yára jẹ ẹlẹ́sẹ̀ níyà. yóò fi ma máa yóò tù bá lórí kí ọlọ́run bá kó lè gba bẹ̀. wíwá tààríìlì tààríìlì yìí ó ní pé ìkíní kejì nínú ọkọ̀ a pè wọ́n ní fìtínà ara wọn. kí ọlọ́run bá kó lè bá iṣẹ́ wọn èyí tó dáa kó lè san wọ́n lẹ́sìn tó dáa èyí tó burú kó lè forí ẹ̀jẹ̀ wọn tó bá tó bá torí pé níná tí wọ́n ń ná lójoojúmọ́ wọ́n lẹ́tọ̀ọ́ sí i kí ọlọ́run bá san ní ẹ̀sán ní ìrọ́pò. bákan náà ọ̀tátá ní ń bẹ láàrin wọn ìdàkejì rẹ náà ni àánú tó káwọn náà kó lè ṣe àánú ìyáàlì wọn àtàwọn ọmọ wọn. ọlọ́ni àálìmù ìbí wọ́n ṣàhádà ìlà àbí ìbùrùkàlùkì yìí ọlọ́run ọba òní onímọ̀ àkọ́kọ́ àti nǹkan hàn gbogbo ẹ̀ lọ́lọ́run ọba náà alaziz ọba tó gbangba ọba tí ó tóbi ọba tó bu aya alhakim ọba ọ̀jọ̀gbọ́n afa òní mo yẹ sàrọ̀ ní wúwa subhanahu alalimu bi kulli ma gaba wa ma habara ike ọlọ́run ọba ọba àlejò ọlá òun lẹni tó mọ gbogbo nǹkan tí ò tọpamọ́ àti tọ́hà tọ́hà gbọ̀ngbọ̀n gbangba gbogbo ẹ̀ lọ́lọ́run ọba hàn ìlọ́mọ. àlàáfíì ọba tó kù wáyà alẹ́bí láyò báyìí sọ pé kìí ẹni tó lè borí rẹ̀ alhakim ọba ọ̀jọ̀gbọ́n nínú tí ń sọ àti tí ń ṣe. عالم الغيب والشهادة ọlọ́run bá máa ń tọpamọ́ ó sì máa ń tọ́ka torí ìdí ìgbòho ń tẹ̀sí níṣẹ́ ó wà lọ́dọ̀ ọlọ́run nípamọ́ nínú ọmọ òṣìṣà kò sí nǹkan kan tó lè fo ọlọ́run bá nínú kẹ́yìn gbogbo ẹ̀ pátá lọ́lọ́run yóò sì sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ yóò dọ́gbìn ní àlùkìyàmà pẹ̀lú ẹ̀sán tó dáa jùlọ. Al-Aziz ọba tó tóbi tó borí gbogbo nǹkan tó sì nǹkan tó lè borí rẹ̀. Wọ́n pé gbogbo àṣẹ rẹ̀ ó ní wọ́n mú ṣe lórílẹ̀ ayé àti ọ̀run. Ọba ọ̀jọ̀gbọ́n níbi dídarí àwọn ẹ̀dá ẹ̀ àti nǹkan dá ilé ayé àti ọ̀run gbogbo ìpátá. pẹ̀lú ọgbọ́n rẹ̀ náà ní ti ló fi ń dájú wa. so alimul ghaibi wa shahada ọlọ́ọ̀ba ó ṣe ìfọwẹ́wẹ́ nínú súra mi tó ní wà ń dàhú مفاتح الغيب الغيب لا يعلمها إلا الله إلا هو وعنده مفاتح الغيب láyé àdámùwà ìlà òun ọ̀dọ̀ rẹ̀ ní kọ́kọ́rọ́ ìkọ̀kọ̀ wà kò sẹ́ni lọ gbogbo nǹkan tí ń jẹ ní kọkọ ọlọ́run ọba nìkan lọ́mọ èyí tó dú ẹ̀dá òrí ọlọ́run ọba rí eléyìí pé gbogbo nǹkan pátá ọba rí jùlọ ọkọ láyà àtàwọn ọmọ gbogbo ẹ pátá lọ́wọ́ ọba mọ̀. torí pé àwọn ọmọ adáyà wọn ò nínú gbogbo nǹkan nípa wọn lọ́wọ́ èèyàn mọ̀ ṣùgbọ́n tó pamọ́ tó lé gbogbo ẹ pátá lọ́wọ́ ọba gbogbo ọba rí tí sọ gbogbo ẹ̀ náà ni ó ti ṣe ẹ̀fọn rẹ̀ oyé lójú ọdún ní àkúnya rẹ̀. eléyìí ni ìparí sóra àtàwọn ní kúkúrú àwọn nǹkan tó wá nínú súra náà tó kọ́ wa ní sókí àkọ́kọ́ sífáàtò láì lẹ́kùn sí náà ó kọ́ wa ní ìròyìn ọlọ́run ọba tó dáa ẹlẹ́ẹ̀kejì. إنذار المشركين بذكر ما حل به بمن قبلهم ọlọ́run ṣe ìkìlọ̀ fáwọn ọ̀sẹ̀ bọ láti fi pé ọ̀rọ̀ wọn létí ń tọ́sẹ̀lẹ̀ sí àwọn tó lè kọjá síwájú wọn pẹ̀lú àlàyé ìdí tí ìjì á fi tọ́sí wọn. káwọn náà irú tọ́sẹ̀lẹ̀ káwọn ọ̀hún kọ́ bá lọ kọ́ bá lè lọ́sẹ̀lẹ̀ sí wọn. ẹlẹ́ẹ̀kẹta nǹkan olùmọ̀ṣẹ̀lẹ̀ sí lẹ́yìn báwọn àwọn ọ̀sẹ̀ bọ́ wọ́n kọ̀ wọ́n ní kò sí àjíǹde. ẹlẹ́ẹ̀kẹrin bayanu anama yaxutu fi kawni fọwọ́ fi amúlẹ̀ láyé wọ̀sẹ̀. àlàyé lórí pé gbogbo tí ń bá ń tẹ̀lé lórí ilé ayé àti lọ́rùn gbogbo ẹ̀ pátá àti ọlọ́run bá ní kí n tẹ̀lé kádàrá rẹ̀ ní kí n tẹ̀sí rẹ̀ dáadáa ni àbí aburú ni ó tẹ̀lé ní pẹ̀lú àti ọlọ́run kò sí tí ó ṣẹlẹ̀ lórí ẹláyé tọ́nà wọn kọ. ẹlẹ́ẹ̀karùn-ún tẹ̀sílẹ̀ tó lọ sóòlù ti àjọwò láyà kúrò láyò bí ìrùbù ìṣòro àlàfo. ọlọ́wọ́n bá ó ṣe àlàyé láti fi jẹ́ kí àdéhùn sọ́nà máa wà ní wọ́n sẹ́ńdà kọ́mọ́ wà nínú ìbànújẹ́ lórí irú àwọn ìwàkuwà àti ọ̀rọ̀kọ̀rọ̀ táwọn ìfèrè mọ́kà tí wọ́n sọ sí. ẹlẹ́kẹfà ọ̀rọ̀ ọlọ́run tó ní dájúdájú nínú àwọn aya yín àtàwọn ọmọ yín ọ̀tá ń bẹ fún yín gbogbo ẹ̀ náà ni a ti àlàyé rẹ̀ lẹ́sìn rẹ̀. ẹlẹ́kẹ̀jẹ̀ onípe dúkìá tá a kó àwọn ọmọ tá a bí ìdánwò ni wọ́n jẹ́ fún àkójọ ẹlẹ́ẹ̀kẹjọ alḥaqu alḥaqu àwọn olùkọ́ ìrìnà ọlọ́run fún wa lẹ́dùn pápáyọ̀ ọlọ́run ọba láti ná nínú tí ọlọ́run ọba ti fún wa ní àdùn eléyìí ni àwọn kan tó wá nínú súrà náà lè ṣe à ọlọ́run gbogbo tá a gbọ́ kọ́lọ̀ kó dé kó ní sáǹfà nínú rẹ̀. Tọ́mọ̀ jẹ́ ìbálẹ́jọ́ fún wa lóòjọ́ bẹ̀rẹ̀ àtìlẹ́ àmọ́. Àwọn àṣìṣe tá a ṣe inú ẹ̀ ọlọ́wọ́n bá kó torí ẹ̀jẹ̀. Àwọn nínú súrà tó tẹ̀lé o ní súrà tó kọ̀lá. سورة الطلاق أني سورة ما وانسين وسورة كي يا مبرر ويكاكا يس من آيات وأنه سورة يا أيها الذين آمنوا 这个是我 pè ní sọ́rọ́ tọ̀kọ̀lá abdullahi ibn ó pe súra náà ní sọ́rọ́ tòlùkà alùpùpù ìpè sọ́rọ́ tòlùkà kékeré èyí tó pè ní sọ́rọ́ tòlùkà alùpùpù ó ní èyí tó ń bẹ lẹ́yìn alẹ́ ìmọ̀ràn òun náà ni a mọ̀ sí sórọ́tù nìsa ṣùgbọ́n torí pé ọ̀rọ̀ tó wá nínú súra yìí ọ̀rọ̀ nípa àwọn obìnrin ni ìdílé tó fi pè ní sórọ́tù nìsa alùpùsọ̀rọ̀ nínú pé sórọ́tù nìsa kékeré sísọ̀kalẹ̀ rẹ̀ lẹ́yìn sórọ́tù nìsa ni síwájú sórọ́tù ìbáyìí náà a ti pé ètò rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ̀kalẹ̀ òun jẹ́ súra sixty six ẹni pé ọgọ́ta àti mẹ́fà níbi ètò rẹ̀. ṣùgbọ́n ètò bí wọ́n ṣe kó nínú mustapha ó sura súra ọgọ́ta àti márùn-ún. Sísọ ló kọjá sọ ní súra tó kọ̀dá lórí àgbáyé lórí ọ̀kọ̀dá ọ̀sẹ̀ ẹ̀ṣà èyí ń ṣe ìkọ́ obìnrin sílẹ̀ àti ṣíṣe ẹ̀ṣà obìnrin. Ìdí nù sí àfihàn ní súra tó kọ̀dá lórí pé tó bẹ̀rẹ̀ súra náà orí ọ̀rọ̀ náà tó ní yá ìlú ẹ̀lẹ́rí ló ìlà ọ̀nà tuntun lòdì sáà ọ̀pọ̀lọpọ̀ òun na lẹ́yìn jáde yìí. tó ònà sábà ó yẹ kọjá pé ìdáàbò náà ní súra tó sọ̀rọ̀. àwọn àyà tó wà nú ẹ̀ àyà mọ́kànlá ni níbi mustaf èyí tí wọ́n ń tẹ̀lé bàtọ̀rọ̀. Aya méjìlá ni nínú àwọn mustaf yòókù. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn aya tó wá nínú ẹ̀ ó ń sọ̀rọ̀ nípa ìdájọ́ àkọ́lá èyí tó kíkọ obìnrin sílẹ̀. sọ ìdí ló tó jẹ́ pé ọ̀rọ̀ nípa rídà orúkọ àtẹ̀tẹ̀ kọ́ wáyé ọ̀rọ̀ nípa tani ọ̀tọ̀ tani ọ̀tọ̀ tó ọmọ lẹ́yìn ìgbà tí ọkọ bá kọ ìyàwó ẹ̀ Now, bákan náà ọ̀rọ̀ jíjẹ fún ìyàwó ta kọ́ lẹ̀ àti ibùgbé fún obìnrin ta kọ̀ sílẹ̀ àti ẹ̀rí wíwá láti lórí pé akọ obìnrin sílẹ̀ alátiwá ẹlẹ́rìí àti nígbà tá a fẹ́ dá obìnrin náà padà lẹ́yìn bàtà kọ́lẹ̀ tán gbogbo ẹ̀ ní súra yìí mú wa. tò ní náṣíà àlàyé ó ní súra náà kọ́kọ́ sọ̀rọ̀ lórí. ọ̀ràn yẹn pé a gbọ́dọ̀ páyà ọlọ́run ọba. ẹlẹ́ẹ̀kejì àwọn àmì tí ń fi agbára ọlọ́run àti ògbó rẹ̀ fi hàn. ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní gbígbẹ́kẹ̀lé ọlọ́run ọba lọ́nà tó gbà ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní ọlọ́run ọba. ṣeré àkọrọ ọ̀rọ̀ ni kì í ṣe ṣeré àtúnṣe kókó nínú àwọn tí ó wà nínú ṣeré àyè ẹni tó fi hàn pé ṣeré àtúnṣe rọrùn ni ó wà ní ẹ̀. bákan náà súrà náà tó sọ̀rọ̀ lórí ìfẹ́ ọlọ́run ọba lórí àlùmọ̀ àlẹ́lẹ̀ muhammad sallallahu alayhi wa sallam. náà gẹ́gẹ́ bí àtúmọ̀ ṣe ni pé mùnàsábà láàrin súra àkọkọjá àti ìlẹ́ta ọ̀ súra ta àkọkọjá orí ìjọba a bẹ̀rẹ̀ yìí omi tí wọ́n kọ̀ la àwọn kẹ́kẹ́ wà wọ́n jẹ́ mùnàsábà láàrin wọn tí wọ́n fi jọra wọn ó wà ní ọ̀nà méjì ọ̀nà alákọ̀ọ́kọ́ pé. ìgbẹ̀yìn súwọ́tò sàfáàbù ó sọ̀rọ̀ lórí pé ìnàmí àgùwájìkún wa ò dáàdì fún àdúgbò dàpọ̀ dájúdájú nínú àwọn aya yín àtàwọn ọmọ yín ọ̀tá ń bẹ nínú ọkọ yín nígbà tó jẹ pé àdáwà tó ń sọ̀rọ̀ ọba tí ó bá hàn ó lè fa sílẹ̀. bákan náà àdáwà ẹ̀sìn ń bẹ láàrin àwọn ọmọ ó lè fa kí bàbá ó wúwa tí ó tó tí ó tọ́ èyí tó ń lé kókó láti ní òun òní fún ọ lóúnjẹ mọ́. gbogbo wọn ò ní rí kọ́bọ̀ látọ̀dọ̀ ohun tí wọ́n fi máa jẹun lórí tí wọ́n ṣe. ìdí ló ti ọlọ́run ọba ló fi sọ súrà kejì tí ó ti àlàyé lórí àwọn wàhálà tó máa bẹ́lẹ̀ tí ó wà ní àárín gẹ́gẹ́ bí ìdájọ́ àkọ́dá àti ìdájọ́ jíjẹ fún àwọn ọmọ àtàwọn nǹkan ní ìdòdó lọ. ọ̀nà kejì wọ́n gbọ́ tó pàtó ara wọn ni pé ní ìparí tí wọ́n ti sọ̀rọ̀ ọ̀hún ọlọ́run ṣe ìṣàwọ̀ ipe gbogbo tí ń ṣẹlẹ̀ láàrin ọkọ láyà àtàwọn ọmọ tó ju ẹ lọ́wọ́ bá mà lórí tó wọ ọlọ́wọ́ bá áádínú ìrẹ́bì wọ̀ṣẹ̀há ọba onímọ̀ nípa tó pamọ́ àti ìtọ́nà. bẹ́ẹ̀ ni ó ti ṣe ìṣára nínú súra ọ̀la lórí pé ìmọ̀ ọlọ́wọ́ bá ìmọ̀ tó kún ni ìmọ̀ tó péye ni ó ma àwọn mọ̀sọ́lẹ̀ tí obìnrin àtàwọn àdájọ́ tó kàn án gẹ́gẹ́ bí àkọ́lá. sọ ìdínú tí ọlọ́wọ́ fa ó ti ṣàlàyé àwọn tó jọrọ nínú súra yìí. sọ súra náà àwọn àlàyé tó pọ̀ ló máa jáde wá nínú ẹ̀ torí pé súwọ́n tó àkàmù súra àwọn àdájọ́ ni abẹ ọlọ́run bá fún wa pẹ̀lú wa ní nígbà tí a bá bẹ̀rẹ̀. náà ọlọ́run bá sọ pé يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة واتقوا الله ربكم لا تخرجوهن من بيوته ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعدى حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا ọlọ́ni ìwọ الله ọlọ́run àlẹ́yìn muhammed sallallahu alayhi wa sallam tí ẹ bá kọ obìnrin sílẹ̀ ẹ kọ̀ lọ sílẹ̀ lórí ẹ̀jẹ̀ àwọn kẹ́ẹ̀sì ka àsìkò náà ó pé tẹ páyà ọlọ́run ọba níbi muhammadu tẹ́ẹ̀sì pẹ̀lú wọn títí àsìkò náà fi pé ẹ má lè wọn jáde kúrò nínú ilé wọn títí sí títí àsìkò ìdá yóò fi parí àwọn náà sì gbọdọ̀ jáde. àyàfi tọ́ba wùwà kíwà ìwà ìfàṣà èyí tó hàn tí ọ̀bọ̀ orúkọ ẹbí jẹ́ eléyìí ni ààlà ọlọ́run ọba gbogbo ẹnikẹ́ni tó ti kọjá ẹnu ala ọlọ́run olóyìn ó ti ṣe àbòsí sórí ara ẹ̀ ẹ̀ ọlọ́run ọba tún lè padà. obìnrin jẹ́ owó lọ́ta ní ìṣó tó lè di ọ̀rẹ́ lọ́jọ́ iwájú. Ayé ìní tó fi olùyẹn. Afá onímùyẹ́ sa, oníyá ayọ̀ nàbí, ìdá àwọn tún, à ń tà wọ́n mú ìlú rẹ̀, à ń tún fọ́ọ̀dù kù nìka àpò. Ìgbé ìwọ ànẹ́bì, tẹ́ ẹ bá ní èròǹgbà, ìwọ àtàwọn múlùmí láti kọ ìyàwó yín sílẹ̀ ọ̀pọ̀n gbèsè yìí ná mùsàkì láti lè fi gbàgbé lọ ẹ kọ̀ wọ́n sílẹ̀ ní àsìkò tí wọ́n dojú kọ ẹ̀dá rẹ̀ èyí ni pé ṣètò orí lábúyọ́ pàápàá ìjìmá lẹ́sùn ní àsìkò tí wọ́n wà ní ìmára tó pé ní àsìkò ìmára yẹn ìbálòpọ̀ ṣẹlẹ̀ láàrin ní àwòfin hábìlì bọ́ọ̀dì àbí pẹ́ẹ́pẹ́ nígbà tí wọ́n bá lóyún oyún tó ti hàn ìgbà náà lẹ́yìn tó lè sọ̀rọ̀ lẹ̀ wà fọ́gù àlẹ́dà ẹ fọ́ àsìkò kì ṣe gbogbo àsìkò rẹ lè fọ obìnrin sílẹ̀. لتعلموا وقت الرجعة إن أردتم أن تراجعوهن. أريك لما ìgbà tẹ́ ẹ̀ dáwọ́ padà tẹ́ ẹ bá ní èèyàn nígbà láti dáwọ́ padà. wàhálà tó mọ àwọn fàkùn ẹbẹ̀ wọn náà wọ́n bá rí ẹ̀. láti pèrèjú àlùmọ̀kànlá fáàkùn nínú ìlú fi alẹ́bí yẹ̀kún nàbíhá ilá ayé sẹ́ńfọ̀ fi ríṣẹ̀ ìròyìn. ẹ gbọ́dọ̀ lé àwọn obìnrin bí àkọlẹ̀ kúrò nínú ilé wa níbi tí wọ́n ti ń ṣe é dà àyàfi ìgbà tí àwọn bá parí lókun ẹ gbọ́dọ̀ lé wọn jáde wàyíyá kàlàtú ìbọ̀ àsìkò tí ó dìde láti ṣe ìjà yẹn ò ní ṣáìbọ̀ níbi pé nǹkan oṣù mẹ́ta fún obìnrin tí kì í bá sọmọdé wọ̀n áàyè sátún wọ̀n áàmì àti obìnrin fún obìnrin tí ìbá ṣe ẹni tí ò ṣe káyébọ̀ mọ́ àbí ẹni olóyún. wọ́n láyà dúdú làwọn náà àkọ́wò lè ń ha bí àwòkútù yìí. kò tọ́ fún àwọn náà kí wọ́n jáde mú ilé wọn fúnra ara wọn láì jẹ́ pé wọ́n lé wọn jáde. ilá ìdàpọ̀ àlá pé ìlẹ̀kà mùkárọ̀ bọ̀ hírọ̀kan kàzínà àyàfi kan bá ṣe àbí tó bá wu ìwà àgbàjẹ́ lè tọ́ hàn gẹ́gẹ́ bí ìdènà وتلك أحكام الله التي شرع شرعها لعباده eléyìí ni ìdájọ́ ọlọ́run ọba tí ọlọ́run fi kalẹ̀ ní ṣẹ̀ríà fún àwọn ẹrú ẹ̀ ọmọ yẹn ti já ọ̀dà àṣàmọ̀ bọ́ ọ̀pọ̀lọpọ̀ bọ́ọ̀lù ọ̀dọ́ gbogbo ẹnikẹ́ni bí ó bá dákọ́ tó bá dá ìdájọ́ ọlọ́run ọba kọjá láì jẹ́ pé ó fi ṣiṣẹ́ ṣe oníyẹn ó fi ṣe àbòsí fún ìyá rẹ̀. wà àwòrán dàhà mọ́ọ̀lì dàlhàlà ó ti gbéra rẹ̀ sí àyè ìparun láyàdìrí ayùwà lùmọ̀kọ́lẹ̀ wọ́n tó fọ̀yàwó rẹ̀ wò kúkú mọ́ làálàmọ́ ayọ́kùnrin kò bá dàda nìka ọ̀la àbọ̀ bóyá lẹ́yìn ìgbà tó kọ sílẹ̀ ni ọlọ́run lè ní ìgbà padà láti tàwọn pa sọ̀rọ̀jà sọ̀rọ̀jì òra lẹ́yìn tó wọ̀ torí pé sọ̀rọ̀jì òra torí kó lè máa bó ti dá ìyàwó rẹ̀ padà. Sọ́wọ́n pé ìjàkẹ́jà ìjà gbogbo àti kòmọ́lé ilé ìyọ̀run ó lágbára o so ẹ gbọ́dọ̀ dárú ẹ̀ kò sì jẹ́ kò sì gbọ́dọ̀ jẹ́ ọ̀nà tí ẹ gbà tí ẹ gbà láti tún yà torí pé ìyẹn kan ọjọ́ ṣeré àwọn ọba irú àwọn ọba yẹn ti fún ọwọ́ yorùbá torí pé ìyàwó rẹ̀ ní bí ń pe punching box tí wọ́n fi kọ́ ẹ̀fẹ́ eléyìí ò sí nínú islam pẹ́ẹ́pẹ́. àyà yìí ó ní sábàbù lòdùn sábàbù lòdùn táwọn afọ àmọ́ wa gẹ́gẹ́ bí inú àbí hàṣẹ ó ti mú wa ní síra rẹ̀ àti ibùdó jarir àti ibùdó múndì láti ọ̀dọ̀ anas ọmọ mali ó ní kọ́ńtà fọ̀rọ̀ tó lù lọ́yìí. صلى الله عليه وسلم حصرة فعاتك أهلها فعلم الله تعالى في في جاية النبي صلى الله عليه وسلم أخرى حصة إليه حصة ولي هو فأتت أهلها وأقبلت فيها ìdínú tọ́lọ́ ti sọ àyà kalẹ̀ pé ìyá ayé wọn lè rí yú ìdá tọ́gbà kòkòrò nìta ọ̀kọ́ lè kó òun náà lè hìjà. Fàfin yàrá wọn á sọ fún pé rọ̀jì àhá fàyín nàá صوامة صوامة وهي من أزواجك ونسائك في الجنة ولملائكة جبريل ló bá wá bá àlẹ́ sọ̀rọ̀ báwọn àlẹ́ dá afọ padà lórí pé obìnrin tí máa ń báwẹ̀ ní gbogbo ìgbà a sì máa ṣe kìyàmù lẹ́yìn gbogbo ìgbà nínú obìnrin tó dọ́kùn kọlọ́run nínú àwọn ìdọ́kùn báyìí kì í sẹ́ni tá a lè kọ̀ sílẹ̀ wọ̀nyí àmì àdúrádì káwọn ìta ìta fún ìjẹ́nà pápá jùlọ ó wà nínú àwọn ìyàwó rẹ̀ nínú àìjẹ́nà tó dá padà eléyìí onídùúwáyà àkọ́kọ́ lórí sábàbù nùzó àyà ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí imam buhari àti muslim jẹ́ ti bá wá nínú ìfàwọ́ ọ̀rọ̀ wọn láti ọ̀dọ̀ abdullahi ibn umar ọlọ́wọ́ bá kó yọ́nu sí i. أنه طلق امرأته وهي حافظ حائض ìpè abdullahi ọmọ umar ó kọ ìyàwó ẹ nígbà tí ìyàwó ẹ ń ṣe àìsàn lọ́wọ́ pàtàkì umar ní rasulillahi sallallahu alayhi wa sallam ó ní bàbá rẹ umar ibùdó kọkọ rẹ ọba gbé ẹjọ́ náà bá alẹ́ bí sallallahu alayhi wa sallam ìpè wa alẹ́ bí sallam ọmọ mi àbùdá ó kọ́ ìyàwó ẹ̀ sílẹ̀ ó sì kọ́ sílẹ̀ ní àsìkò ìgbà tí ó ṣe káyídà lọ́wọ́. فتغير فيه رسول الله صلى الله عليه وسلم lórí èyí ànábì bínú inú bí ànábì lórí ti abdullahi ṣe fún makar lẹ́yìn náà wà sọ fún bàbá ẹ̀ bí ìrọ̀ ọ̀dí ẹ̀ha sọ fún pé kọjá ìyàwó ẹ̀ padà tó mọ ìyọ̀nsí ka lẹ́yìn ìgbà tó bá dá padà tán ó fa ìyàwó ẹ̀ mara áta ìkẹ́kọ̀ọ́ títí ìyàwó ló fi ṣe ìmọ̀ra. tó mọ tàkìlù pàtàkì lẹ́yìn náà yóò tún wá dúró kó ṣe háìdọ̀ míì yóò tún ṣe ìmọ̀ra míì. fàyín bàdà náà wọ́n ń pọ̀ lẹ́kọ̀ọ́ ha fàyín pọ̀ lẹ́kọ̀ọ́ àkọ́yọ̀ tó bá wá wù ú gbà náà wípé àyàfi kó wọn kọ́ ọ lẹ̀ wọ́n kọ́ ọ lẹ̀ nígbà tó bá wà ní ìmára kọ́bla ayélujára kàhà níwájú kókó fọwọ́ kàn án fatilka ìdá tún kama amọ̀ràn mọ́ eléyìí ni ìdá gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti pa àṣẹ gẹ́gẹ́ bí àṣẹ ọlọ́run ọba fatilka ìdá lẹ́sìn amọ̀ràn mọ́ ọ́n tún kọ́bla kọ́ láhàlì eléyìí rí dà tí ọlọ́run bá pàṣẹ pé kí wọ́n kọ obìnrin sílẹ̀ lásìkò náà èyí ni pé nígbà tí obìnrin yọ wà ní ìmọ̀ra kì í ṣe nígbà tó bá wà ní inú àìbọ̀ àbí nínú àìbọ̀ tí ìbálòpọ̀ ń bẹ láàárín rẹ̀ tó o gbọ́dọ̀ ṣe àyàfi tí obìnrin bá ń ṣe ìmọ̀ra ó tún ṣe ìmọ̀ra míì lẹ́yìn ìgbà náà ló wá ní àǹfààní láti fọ ìyàwó ẹ̀ sílẹ̀. eléyìí wọn ni lágbo buhari ṣùgbọ́n nínú lágbo dáhù kọ́kúnmí ó ní àlẹ́sọ̀ àtàlà ọ̀gbọ̀n pé bí yóò rọ̀ bí àhá tó má lèyún sí ká kọ́dà kọ́dà ìyàwó ẹ̀ padà ó sì bá ìyàwó ẹ̀ mú ṣe حتى تحيض حيضة مستقلة تجيو في حيضة مين يقول في حيضة التي بنوه سوى حيضتها التي طلقها فيها يقول في حيضة التي تقياوه كانت تقياوه في النوه فإن بدا له أن يطلقها فما وعوه بنوه التي قاتله أن يطلقها طاهرا من حيضتها lọ́kọ̀ọ́ lẹ́nu bàtà bá wà ní ìmọ̀ra kúrò níbi áìbà tó ṣe ọ̀bùnà àyà wọn sà síwájú tó tó fọwọ́ kàn. fàtàlì àkọ́lá lè ẹ̀dà ti kàmá àmàrà lọ. eléyìí ni ìkọ̀sílẹ̀ irú etí ọlọ́run bá pàtó ó ṣe ní àṣẹ láti ṣe. So àwọn rìwáyà ní ìta pẹ̀lú ó fi hàn pé ọlọ́wọ́ ọ̀fẹ́ tí wọ́n yan obìnrin náà jẹ torí pé sábà ní nínú káyébọ̀ ló ti kọ̀ sílẹ̀ ìgbà wo náà bẹ̀rẹ̀ sí ka ìdá ṣe káyébọ̀ yìí ti ń ṣe ní ṣe lọ́wọ́ àbí èsì yóò ṣe lẹ́lẹ̀ sí i ìrọ̀lẹ́ pé àsìkò tí obìnrin yẹn máa lò fún ìgbà yẹn yóò pọ̀ ju àsìkò tó yẹ lè lọ. lórí pé ìgbà káyìbọ̀ tó ń ṣe lọ́wọ́ àdínkà káyìbọ̀ ní ìjọ wa ṣe lọ́wọ́ níwájú yẹn náà ní sí mẹ́ta tó ṣe nínú ìgbà. kò kí ìgbà rẹ̀ tó bó ti yẹ lọ. ẹlẹ́ẹ̀kejì tó ń ṣe lọ́wọ́. síwájú kó tó bẹ̀rẹ̀ àìbọ̀ ó ti kúndé ṣe kọjá pé ìbádò ó tẹ̀lẹ̀ láàrin ọkọ̀ láyà. eléyìí kò ti fi hàn pé obìnrin náà ò sí ìlóyún lórí pé àìbọ̀ àkọ́kọ́ tó ṣe yẹn ó lè jẹ́ pé èyí tó ṣe lẹ́yìn ìgbà tí oyún ti jókòó sí láàrin. so ó lè jẹ́ pé lẹ́yìn ìgbà tó bá ṣe àìbọ̀ kan kọ́ ẹ pé oyún ti wà láàrẹ̀ yóò wá jẹ́ pé àsìkò tí ó lò láti fèsè ìgbà àsìkò gbọ́ọ́ ní gẹ́gẹ́ bí oṣù mẹ́sàn-án oṣù tó ń lò eléyìí yóò jẹ́ ìpalára fún obìnrin náà ìdí inú sọ fún padà tẹ pé kó dáyàwó rẹ̀ padà kó bá wá fẹ́ kọ́lẹ̀ kó kọ́lẹ̀ lẹ́yìn ìgbà tí obìnrin yẹn ṣe ìjà tán àbí kó ṣe áìbọ̀ tán. bí èso pé áìbọ̀ yẹn kò fọwọ́ kan obìnrin náà pẹ́ẹ́pẹ́ ìgbà náà ló tó lè tẹ̀lẹ̀ kọ obìnrin ẹ̀ sílẹ̀. so àlẹ́dọ́ bí ọmọ mi náà láàrin fún sórí sí àtàbà kàmá owó àmàlẹ́ a lè sọ pé èwo ni ká fẹ́ gbá múnú ẹ̀ ṣé ti àfẹ́láì ọmọ ọmọ àbí ti ẹlẹ́ta àfẹ́lẹ́ kọ́kọ́ áfíà sílẹ̀ kò sí aburú ní méjèèjì torí pé ohun tá a nílò kì í ṣe lábàdì ìtọ́jà yìí pé bí kì í ṣe sábàdì sábàdì nǹkan gan ni tí a nílò méjèèjì ó sì ní kí ó mú jáde tí ó tó wa láti ṣe ìdájọ́. Náà ọlọ́ni ya ayọ̀ nàbí yó ìdá ọ̀nà kòkòrò nìkan. فطلقوهن لعدتهن ọlọ́run pé ànábì wọ ànábì tó sì jẹ́ pé àwa tí ọlọ́run bá bá fẹ́ bá sọ̀rọ̀ àwa ni àwọn àlùmọ̀ rẹ̀ torí pé lẹ́yìn ìgbà tó pè ní ìwọ ànábì tí a bá fẹ́ kọ obìnrin ní sílẹ̀ ó yẹ pé ó yẹ kó jẹ́ pé tí o bá fẹ́ kọ ìyàwó rẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ àpọ́nlé òun ni ọlọ́run bá fi bá ẹlẹ́ni sọ̀rọ̀ níbí tí a bá ní aṣíwájú for example tá a sì fẹ́ pa aṣíwájú ńlá tẹ̀ pẹ̀lú àwọn tí ń ṣe aṣíwájú lórí wọn tá a wá dá aṣíwájú òkè bí lágbájá wá ń bí tí ẹ bá fẹ́ ṣe nǹkan kan báyìí báyìí lẹ́ẹ̀kì sí báyìí lẹ́ẹ̀kì sí ó lápè ṣùgbọ́n gbogbo àwọn tí ń ṣiṣẹ́ bẹ̀ làbá sọ̀rọ̀ torí pé adáyẹn rí láti fi pọn lé ní. tó níbí ọlọ́run pé àdẹ́sán àtẹ́nà ní ìpè àpẹẹlẹ pé wọ ànẹ́bì tí ẹ bá fẹ́ kọ àwọn aya yín ẹ kọ̀ wọ́n sílẹ̀ ní àsìkò ìgbà rẹ̀. bákan náà. ọlọ́ni ìdá àrọ́tún ìfọ̀lá ànìkà ìkún ọ̀pọ̀lẹ̀kù hànàlí zamani màtúwù ní ìdẹ́kùnú tí ẹ bá fẹ́ kọ àwọn obìnrin ní ẹ kọ̀ lọ sílẹ̀ ní àsìkò tí ó ṣe é kà tá a lè ka ìjà wọn torí pé ìtànkà nínú ìjà yálà kọjá pé haibọ obìnrin ló ṣe àbí kọjá pé ọjọ́ tí obìnrin ló ṣe àwọn tá a ka àìrọ̀ àìrọ̀ fún wọn ni obìnrin tí máa ń ṣe tó bá ti ṣe àìrọ̀ ṣùgbọ́n obìnrin tí ò ṣe àìrọ̀ mọ́ kó láti fẹ́ ka nǹkan ti tiẹ̀ oṣù láàtà àbí ọmọdé bá di lọ́kọ tí ò ti bẹ̀rẹ̀ sí ṣe àìrọ̀ tí láàtà di ọkọ rẹ̀ bá kọ́ lẹ̀ ó ní oṣù tó ìbínú ọlọ́ni tẹ́ bá fẹ́ kọbìnrin sílẹ̀ ẹkọ̀ wọn sílẹ̀ ní àsìkò tí òǹkà ìdá wọn tí ó fi kà wọ́n wú akóhùn lámìyàpá àti ìgbìmọ̀ ó ní ìmára tí ò sí ìbálòpọ̀ kankan láàrin ọ̀kan láyà áfíà láyà kúrò alẹ́ yìí nàta máa nìyà ìjà títí tí òfin ní jẹ́ pé àsìkò tó fi ṣe ìjà yẹn ló gbòòrò ju bó ti yẹ lọ. fàyín kọ́lá kúrò òun nà fi káyé tó bá tẹ̀ wá tẹ̀lé pé أقرآن ياسف حيضا كان الطلاق طلاقا بدعيا حراما إليه أعني قلي يقتل سنة يقتل بدع قلي ليقضي حرام لا نعم. قلت أبالر فلو الدفاع لبي أعطاني المسؤول بهن في ذوات الأقراض أو ọkọ wọn tó ti wọlé tọ̀ wọ́n nínú àwọn tí wọ́n ṣe nǹkan oṣù. a máa gáyọ̀ olùmọ̀tòkòrò èyí nà ṣùgbọ́n àwọn tí ọkọ òfin wọlé tọ̀ fàlà ìdàkà àlẹ́ èyí nà tí ọkọ bá ilé kọ́lẹ̀ òun ò ní ṣe é dà. ọkọ ó gbéyàwó ẹ̀ ní ìgbéyàwó tuntun kò sí sí ìwọlé tọ ìyàwó ẹ̀ ìgbà yẹn lọ́wọ́ rò òun ọkọ ìyàwó rẹ̀ sílẹ̀ tọ́ba ilé kọ́lẹ̀ kò sí ìdà kankan tí obìnrin yóò dùn lórí pé kí lọ́ fẹ́ ṣe ìdà kò sí. وذوات الأشهر سيأتي حكمهن فيما بعد ṣùgbọ́n àwọn tá a máa ń ka oṣù fún wọn ìdájọ́ wọn ń bọ̀ wá láìpẹ́ ìfúnra lọ́gbàrọ̀ náà. so àyà yìí ẹ̀rí ni lórí pé aráàlú ni ká kó obìnrin tẹ́lẹ̀ ní àdúgbò ìgbà tí ń ṣe káyìbọ̀ lọ́wọ́ aráàlú. àwọn afáàfin àwọn afọ́ ní fídíò wọ́n ní afọ̀láàbọ̀ àníwọ̀n òkàlà kíkọ obìnrin sílẹ̀ oríṣi mẹ́ta ni. alákọ̀ọ́kọ́ ni wọ́n ní òṣèlú ó ní ìkọsílẹ̀ tó sọ súnà ìkọsílẹ̀ tó sọ súnà rẹ̀ ní sọ́nùbá wà ní òkú mi. ọ̀pọ̀lá bíjìrì ìkọsílẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní èyí ò sọ súnà rẹ̀ ní sọ́nùbá wà ní òkú mi. tí a pè ní kíkọsílẹ̀ dídà ẹlẹ́ẹ̀kẹta ọ̀làkùn lẹ́sàbì sùn ní ọ̀dà ìkọsílẹ̀ tí kì í ṣe ti sọ́nà bẹ́ẹ̀ sì ni kì í ṣe ti dídà kò sí agbọ̀nkẹ́ lágbọ̀n kejì tó padà sí. olóyún náà á bá mọ̀ wá fún àlàyé ẹ̀. ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ ó ní ìkọsílẹ̀ sọ́nà ó ní ìkọsílẹ̀ ká obìnrin lẹ̀ ní àsìkò kan wà ní ìmọ̀ra tí ó sì sí ìbálòpọ̀ kankan láàárín áìbọ̀ rẹ̀ àti a náà. àti kọ́ yẹ pé ìkọ̀sílẹ̀ ta kó lòun tó alásìkò tó wà nínú oyún oyún tó fi hàn èdè yìí ni wọ́n pè ní fífọ obìnrin sílẹ̀ ní ọ̀nà ìjọba súnà. ẹlẹ́ẹ̀kejì ó ní ọ̀dà kò dédé ó ní fọwọ́ àkọ́dákọ̀ àtúnáà káyì ó ní ìkọ́ obìnrin tẹ́lá sílẹ̀ lásìkò tí ń ṣe káyìbọ̀ lọ́wọ́ ọ̀fìn túhúrìn ọdí dámà fi ìlú ọ̀pọ̀ àbíkọ́jẹ́ pé nígbà tí ó wà ní ìmọ̀ra ìmọ̀ra tó wà yẹn ìbálòpọ̀ ti wáyé nínú ìmọ̀ra náà eléyìí náà àgbọ̀dọ̀ tó òun sílẹ̀ lásìkò náà ó lè fi ìfikọ́jẹ́ pé olóòtú jókòó sí la lórí ìbẹ̀rù pátá yẹn pé ọ̀nà lóyún wọ́n wà àrámú ní ìhàfi tọ́ra bùsọ̀dà àrámù nítorí pé àti sákàtì ìpalára fún obìnrin náà bísàkúrẹ́ lè mú dà aláìsí tàǹtàbí wà torí pé àsìkò tí ó dúró dà ó ti jẹ́ kó gbòòrò dúró fi ẹ lọ. bákan náà àwọn bá wọn ní èékú jẹ́ ọ̀làbùdídà kí ó kí ọkùnrin ó kan ìyàwó rẹ̀ láti pẹ̀lú wà nínú ẹ̀jẹ̀ nìfàs ẹ̀jẹ̀ nìfàs ní ẹ̀jẹ̀ bímọ so eléyẹn náà yóò kí ìdá rẹ̀ fún gbòòtọ́ọ̀sì wọ́n léyìn náà haramu nìyẹn. ṣùgbọ́n kúlù nínú ẹ̀rọ wọ́n lè yẹ ti ṣe àwọn ọlọ́wọ́ àti. ẹlẹ́ẹ̀kẹta ó ní ọ̀pọ̀láàkù lẹ́bí lẹ́yìn tàbí tún wọ́n dàbí dé èyí ìkọ̀sílẹ̀ títí ti tún náà tí kì í fi ìṣègbè dàrú. وهو طلاق الصغيرة والآيسة من الحي òun ni ká kọ obìnrin kékeré sílẹ̀ tí ò ti bẹ̀rẹ̀ ṣiṣẹ́ àìrọ̀ àbí ká kọ àgbàlagbà sílẹ̀ lè tọ́jú pé òun kà á ṣiṣẹ́ àìrọ̀ náà ó ní pé kò tiẹ̀ ṣe àìrọ̀. pé ọmọdé tó lù èyí tá àwọn létọ̀ wọ́n lélẹ̀ kìí ṣe bídà kìí sì ṣe súnmọ́. tó ní kúkúrú súnmọ́ níbi kíkọ obìnrin sílẹ̀ oníkàkọsílẹ̀ ní àsìkò tó bá wà ní ìmára léè tó ti jẹ pé ìmára ń gan fún rẹ̀ àfọwọ́ kan àwọlé tọ́ nínú ìmára náà àbí kákọsílẹ̀ ní àsìkò gbà ó bá lóyún oyún tó ti fi ara hàn ìfẹ́ dájúdájú pé ọba kiri èyí ó sọ̀rọ̀ pé obìnrin ti lóyún ìtòsọ́ bá kọ sílẹ̀ lásìkò ìwọ́n ní kò ní ọmọ wa ni. wàá tòlẹ̀ ìjà ẹ máa ka ọjọ́ èyí ni pé ẹ àsìkò lẹ́yìn ìgbà tẹ bá kọ obìnrin sílẹ̀ ẹ máa àsìkò tó bẹ̀rẹ̀ ẹ sì máa àsìkò tó parí bí kakúrò ìjà kàkàmìlà torí kí ìdà yìí lè pé pérépéré wàyíyá sàlásà kòkòrò tàmbà ó ní ẹ̀jẹ̀ mẹ́ta ẹni pé háìbọ̀ mẹ́ta ní àlá àtàkùnlù àlá àlùmọ́ra torí kí àsìkò kọ́mọ́ lè pẹ́ fún ìyàwó tá a kọ́ lẹ̀ ìjókòó rẹ̀ kì í ṣe ìjókòó gbádùn ìjókòó bàlújẹ́ ni tòtí bá ń pẹ́ jùlọ lọ́jẹ́ ìlera fún un. واحفظوا الأحكام وحقوق التي تجد فيها ẹ̀tọ́ ìdájọ́ ọlọ́run ọba àti ìwọ̀ tó jẹ́ ọ̀ràn èèyàn lórí yín nígbà tó bá pọ̀ lòún ìdí tí ọlọ́run bá ti bá àwọn ọkùnrin sọrọ yàtọ̀ sáwọn obìnrin لأنهم الذين تلزم الحقوق والمؤنى المرتب عليهم torí pé àwọn ní kí wọ́n bẹ lórí wọn láti jẹ àti mu àti ìrùgbé lórí ìyàwó tí wọ́n kọ̀ sílẹ̀. wọ́n takùn wá ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ̀rún ọlọ́run ọba ọlọ́run ọba yín olùtọ́jú ní ẹgbẹ̀rún ẹ̀. ìdáàlú bẹ́ẹ̀ nàkùnmọ̀ bẹ́ẹ̀ nà àdábìyí nìkan ọ̀yà ẹ fi ìgágá láàrin ní pẹ̀lú ìjìyà ọlọ́run ọba ẹ fi ìgágá sí i èyí tí ò ní jẹ́ kẹ́ ẹnu gba ọlọ́run ọba wàdáàdì kàbí fọ́ àti sí àwọn eléyìí ò sì ní jẹ́ láì jẹ́ pé ẹ tẹ̀lé àti ọlọ́run ọba ẹ tẹ̀lé àṣẹ òṣìṣẹ́ rẹ̀ ẹ jìnà sí bọ́lọ́wọ́ bá pọ̀ ẹ sì jìnà sí tí òṣìṣẹ́ rẹ̀ náà pọ̀ fún yín láti ṣe eléyìí ni ẹ fi lè fáyà ọlọ́run ọba lẹ́yìn náà lọ́lọ́run á sọ pé nínú àwọn àwọ̀ tí ń bẹ lórí àwọn ọkùnrin láàtúkọ̀ ìjú òhun náà nínú ìlú òṣèlú ẹ má lè wọn jáde kúrò nínú ilé wọn nínú ilé tí wọ́n ń gbé tí wọ́n ti ń sùn tí wọ́n ti ń jí ní àsìkò tẹ ọ̀rọ̀ sílẹ̀ ẹ̀sìn wọn lẹ̀ ẹ̀jẹ̀ tí wọ́n wà níbẹ̀ títí wọ́n fi parí ìjà ẹ má lè wọn jáde wọn. bọ́yá ẹlẹ́wọ̀n jáde tó ní ìbínú ni gbogbo ẹ̀ náà aráàmù ni. àwọn kàrá àti ìlú masakini masakini fìlẹ̀ ni àbí torí pé oògùn máa ní inú láti jọ máa gbé pẹ̀lú wọn gbogbo ẹ̀ pátá ọlọ́wọ̀ ọ̀gbà fún yóò haramu ni. àbí torí pé bọ́yá ẹsẹ̀ nílò yàrá náà nígbà tí kọ ilé ẹtí ń bímọ̀ràn àti fẹ́ omi yóò wá jókòó ló yàrá yẹn ẹni sùúrù títí obìnrin yẹn ló fi parí dídá rẹ̀ yóò ti fi kóòlù omi rẹ̀ ẹ mọ́ ni wọ́n jáde kò ní pé ẹni tó pàtó sí inú ilé náà. torí pé ibùgbé yòó ìwọ ọlọ́run ọba yìí tó ṣe lọ́nà ẹ̀yà fún yín lórí àpáyà yín. kí ṣe fi yín mọ̀ kí ṣe fi yín mọ̀. lórí bẹ́ẹ̀ ẹ ní àṣẹ láti kọjá ẹnu àlà nípa rẹ̀. náà wàlá kúrú dùnà bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin náà àwọn náà gbọ́dọ̀ jáde. tí wọ́n bá wá ìyọ̀dá láti jáde mọ́kùn wọn ní ìyọ̀dá àti jáde àwọn ọdún ọdún ti kọjá jáde kúrò láti yọ omi tí wọ́n ń gbé nígbà tí ọ̀pọ̀ wọn ilá ayé àti ìnàbí fáṣíṣẹ́ tó lò lóde àyàfi kọjá pé obìnrin yẹn ó wù àbàjẹ́ tí ọ̀dà èyí tí ó bu orúkọ ẹbí jẹ́ yàtà ẹbí ọkọ rẹ̀ àbí ti ẹbí ti ẹ̀gbọ̀ngàn fún rẹ̀ gẹ́gẹ́ bí ìdènà àbóṣe ẹ̀wà jáde àbówù àbàjẹ́ kan tí ọ̀dà irú yẹn kò sí aburú nígbà tí wọ́n á lọ padà sínú ilé àwọn òbí rẹ̀ kọ́ lọ gbé bẹ́ẹ̀ ó sì parí ìjà rẹ̀ níbẹ̀. ìdí kẹ́ẹ̀bí lé lé wọn jáde kúrò níbi tó ń gbé lò. ṣùgbọ́n tí ọba ti ṣe yẹn ẹ ní àṣẹ láti lé wọn kúrò níbi tó ń gbé lò. wàkìlìkà ọdún lọ eléyìí ni ẹnu àlọ́ ọlọ́run ọba tó láàlẹ̀ tẹ́ ìgbọ̀dọ̀ rí kọjá. ó ní ẹnu ọ̀nà ọlọ́wọ́n ọba ẹ bá fẹ́ kọ̀ wọ́n ẹ kọ̀ wọ́n lẹ̀ lórí ìgbà ẹ sì ka àsìkò náà kò pé àtẹ̀tọ́nà ń pàṣẹ kẹ́ ẹ fi wọ́n lẹ́nu ilé wọn tó máa dó wọ́n máa wà mẹ́sì tí wọ́n kò parí ìgbà ẹ gbọ́dọ̀ lé kọjá rẹ̀ àtẹ̀tọ́nà tí wọ́n tó parí pé ẹ gbọ́dọ̀ lé wọn jáde kó lu lé wọn torí bùkátà míì ẹ gbọ́dọ̀ ṣe é eléyìí ni àwọn ẹnu àná ọlọ́run fẹ́ fẹ̀rẹ̀ rí kọjá wọn mọ ìyá tá a dà kó fi dandan ẹnì tó bá wá rí ẹnu àná ọlọ́run ọba tó rí kọjá tó kọ ìyàwó ẹ̀ sílẹ̀ sí sí ìfi àsìkò ìdà àbí òun ti ẹ̀ka ìdà náà àbí wọn ò ọlọ́run nípa mọ̀hámádà ti ń bẹ láàrin àwọn ti ẹ̀dẹ́yàwó ẹ̀ kúrò níbi tí ó ti ṣe ìdà àwọn eléyìí wọ́n ti kọjá ẹnu àná kọ̀ọ̀kọ́ ní bọ́ọ̀lù àmàlọ́sọ̀ ẹni ọba ti rú ilé ó ti ṣàbòsí sórí ara ẹ̀ ilé yẹn ti àbòsí sí orí ara ẹ̀. látẹ̀bìrí làálùmọ̀ bọ́ ayọ́ ìdìbò bá àdàdà nìkan ẹ yóò mọ̀ fọyà ọlọ́run kan ló lè yí ìgbà padà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń kọjá ẹnu àlà ọlọ́run máa fi irú nǹkan báyìí ṣe àdánwò fún wa lẹ́yìn ìgbà tí wọ́n bá ti tán ti tán. lápèjúwe àwọn tó máa ń pẹ̀lú àwọn ìrọ́lẹ̀ ní ẹ̀ẹ́mẹ́ta lórí kánìmọ̀ kan pẹ́kì òkùnkùn lẹ́ẹ̀kan náà ọlọ́run máa jẹ́ kí obìnrin yẹn kọjá fìdílà ní wọn lórí wọn wá ní gbádùn lọ kò sí wọn ò ní nínú obìnrin tó tún lù ọ́ ní ayé ju àwọn lọ àdìgbà tó wọlé nínú wọ́n wà máa dọ́gbọ́n oríṣiríṣi láti jẹ́ pé kí wọ́n ṣe lẹ́kọ̀ọ́ lórí wa lórí wa torí pé kí ni wọ́n ti kọjá ẹnu àlọ́ ọlọ́run ẹnu àlọ́ ọlọ́run tó kọjá yẹn ìrọ̀lọ́run ti ṣe ló fi nǹkan náà ṣe àdánwò fún wọn bẹ́ẹ̀ ni obìnrin tó lé jáde ló lé rẹ tó ń tó ọkàn sílẹ̀ ó lè ṣe é ṣe pẹ́ pé nígbà tó jáde nìkan ìgbà náà lọ́wọ́ ta lọ́wọ́ ṣe ló fi ìfẹ́ rẹ̀ fún ọlọ́kàn tó ní ilé sùn ní ilé wo tó bá sì lọ ní à padà mọ́ a máa lọ tó wọ́n máa lọ wọ́n máa bọ̀ wọ́n máa lọ sọ́dọ̀ àwọn lágbájá àwọn làkàtìgbè wọ́n bọ̀ bẹ́ẹ̀ ọlọ́run bá lè yí ìgbà padà obìnrin tẹ kọ́ lẹ̀ torí pé nǹkan kan tó ṣe ó lè jẹ́ pé ọlọ́run fi ẹ̀sìn sí i lọ́kàn tó sì jẹ́ ẹ̀sùn máa nífẹ̀ẹ́ ìwà àwọn nǹkan rere wọ́n tún lè jáde lẹ́yìn náà àìmọye ọkùnrin tọkọ ẹ̀ lẹ̀ ó sì dá padà pé àwọn ọmọ tí wọ́n bí lẹ́yìn ni àwọn ọmọ alálùbáńkà ni wọ́n. so eléyìí ó ní ìdájọ́ ọlọ́run ọba. Áyà yìí ń tó kà ní pé àwọn àdájọ́ tó rọgbà mọ́ látàlàyé ẹ̀ lóko báyìí. Ṣùgbọ́n àsìkò tí a ní láti fi ṣe oṣù kọjá ló ti dẹ̀dẹ̀ pé àtètè dé. Àwa ní olúkọ àti tètè kọjá àsìkò náà máa rìn dáàtà tó dùn so àwa náà mọ̀ pé iṣẹ́ ni àsìkò yí àsìkò tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń wá wọ́n wá torí àyè díẹ̀ tí wọ́n nílò bóyá ọ̀dọ̀ ọ̀la àti ọ̀kúnlá àwọn èèyàn lè rí àyè tí wọ́n èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́run kò fún wa ládẹ̀ èyí tí a ṣe tá a ṣe àṣìṣe ọlọ́run kò fún orí ẹ̀dùn wa. Assalamu alaikum. ورحمة الله وبركاته